بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى أن يرث الله الأرض ومن عليها أما بعد فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ eléyìí ẹ̀dá fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba tí ó ṣẹ̀dá gbogbo ayé ọba tí ó ń pèsè fún wa ọba tó ń dáàbò rẹ̀ bò wá ọba tó ṣe wá bá ṣe rí yìí ọba tó ní kápá lórí wa ọba tí ó máa ń ta fẹ́ tó wúlò fún wa bákan náà tó máa ń tí àwa ń fẹ́ ìwọ̀n tí ò wúlò fún wa ọba tó máa ń ta fẹ́ ìwọ̀n tó wúlò fún wa ṣùgbọ́n tó bá gbà ọ̀ ti ẹ̀rọ kan pé àwa lè ní nǹkan bẹ́ẹ̀ láyé torí pàwà ò nífẹ̀ẹ́ rẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà tó tó sìn ẹyọ kan ṣoṣo ni kò pé méjì tọkàn náà kò pé mẹ́ta pẹ̀lẹ́ bímọ ẹnìkan òbí kò lẹ́ni tá a lè fi wé kò sẹ́ni kankan tọ́lọ́run ọba jọ ẹnìkan náà lọ́ba tó ń dá darí ayé àtọ̀run ẹnìkan náà ni ẹnìkan ṣoṣo tó lẹ́tọ̀ọ́ sí pé ká máa jọ́sìn fún un níbi torí pò nìkan náà lẹ́nu kan ṣoṣo tó lè gba ẹ̀jẹ̀ sìn wá. ọtọ́ ń kíra káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí hadith al-yawm naqul hadithuna al-yawm min ahadithi nabiyyina muhammadin صلى الله عليه وآله وصحبه وسلم حديث والد جمع كي تتواجد الناس nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye rẹ̀ tí anábì sallallahu alaihi wa sallam ètò fi kọ́ wa. adìsẹ́lẹ̀ yìí dá lórí jazaa'ul walidi jazaa'ul walidi ẹ̀san eléyìí ó tọ́ sí ẹni tó bí ni lẹni tó bí إرسان تستفي تبيني عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يجد ولد والدا إلا أن يجده مملوكا فيعتقه رواه مسلم النبي صلى الله عليه وسلم سنن حديث أبو هريرة ní النبي sọ wípé yìí ara ti sọ ìtàn àgbésí ayé Abu Hurairah fún wa sẹ́yìn láàtúntún ní padà síbi eléyìn ó ní tọ́ba fẹ́ mọ́ akálẹ̀ wọnú hadith wa ẹlẹ́ẹ̀kejì eléyìí tí a tú hadith tèmi hadith twenty two ni ṣùgbọ́n nínú hadith wa ẹlẹ́ẹ̀kejì àti tí ó tó gbèsè ayé Abu Hurairah náà àti tọ́ ní níwọ̀nba ṣùgbọ́n tó kún tó sì wúlò láti pé káwa náà tiẹ̀ nímọ̀ nípa sàhábí tá à ń sọ yìí. Abu Hurairah ní ànábi sallallahu alayhi wa sallam sọ wípé la yajizi waladun walidani illa an yajidahu mamluka. ó ní ọmọ alwaladu ní ọmọ láàyájì ìwọ́lọ́dún ọmọ kan kò sí ọmọ kan tó ní kápá láti ṣe ẹ̀san ẹ̀san fúnta ní wàá fún ẹni tó bí láti ṣẹ̀san fún ìyá rẹ̀ láti ṣẹ̀san fún bàbá rẹ̀ kò wá ní akíní bá mi tiẹ̀ ṣe kí ni dáàdi tiẹ̀ ṣe kí ni wọ́n mi ṣe lórí mi gan tí mi gan ti mo mọ kan tí mo ti sàn lórí wọn nígbà tí mo ti sí mi náà ti ń rí ṣe yìí nìyí ṣé wọ́n skul wo náà náà wà lọ́ngbà náà public school owó lè wà wo náà ni wọ́n tàn ṣe kọ́ ni wọ́n kọ́lé kiri ni. àbí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ eléyìí tó wọ́n yẹn máa ń sọ lónìí tó fi fà á tó bèrè òfin jẹ́ lójúmọ́ tó fi fà tó jẹ́ pé ó pàtàkì àfa rẹ̀ ju òbí rẹ̀ lọ ó pàtàkì ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ ju òbí rẹ̀ lọ kódà àwọn olórí ẹ̀sìn kan wọ́n ti kẹ̀yìn ọmọ sóbi ẹ̀ lónìí ánìyá rẹ̀ ló ń ṣe ánìbàbà rẹ̀ ló ń ṣe táwọn ọba lè máa láǹfààní àti gbọ̀n tó kojọ. eléyìí ìkan lára àwọn ìwà tí ó bùkátà káwọn èèyàn tí ó bá ń díẹ̀ láyé tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni eléyìí pàápàá lè ṣokùnfà ìbínú ọlọ́run ó dẹ̀ ti pọ̀ gan lórí ilẹ̀ lónìí. anábì sallallahu alaihi wasallam fún bèrè lórí tó bí ìṣe fún láyé o àti káti ń tà lè fi wé pé ah, ó mà ti ẹ̀gbìyànjú ó náà mà ti ẹ̀rí nǹkan ṣe fún bèrè o ah, àmàkọ́mọ yìí yẹ màá ti kó ó gbìyànjú o táwọn bàbá wa ti máa ń kí agbèrè kì í a ní sàǹdákì yẹ nígbà wo la máa lè kí bẹ́ẹ̀ nígbà wo la máa lè yin irú ọmọ bẹ́ẹ̀ ànábìínà àtùbà tó bá dá sí pé. ilà àyànjídàrú mọ̀mùlùkàn fọ̀yọ̀hún tẹ́kọ̀ àfìgbà tó bá yẹ tó bá òbí rẹ̀ yìí ló ẹrú ó rí pé òbí òun ni tó ń sin gbà lọ́dọ̀ olówó rẹ o ìgbà tó bá òbí rẹ̀ nígbà ẹrú òbí tó ń ṣe ẹrú lọ́dọ̀ ẹnìkan tọ́lọ́wọ́n bá kẹ́ kí yẹn jẹ́ olówó ẹrú ó jẹ́ olówó bàbá olówó orí bàbá rẹ̀ tó tún wà sí pé bàbá rẹ̀ ò jámà kankan láyé kọjá kó jẹ̀dẹ̀ èèyàn gbogbo ohun tó ní àtòun ọ̀gá rẹ̀ tí ó jẹ́ olówó ẹrú yìí ló ní ọmọ yẹn wá kó owó ó wá lọ ra bàbá rẹ̀ kalẹ̀ lóko ẹrú yìí arábìnrin yóò gbà láti ilé sọ pé tọ ayìnyẹ oko iṣẹ́ ayìnyẹ oko iṣẹ́ ṣùgbọ́n kì í ṣe pé nípa anábìnrin sọ ni pé tó bá ti ṣe yẹn o òun àti bàbá rẹ ti dẹgbẹ́ rárá o kì í ṣe túmọ̀ rẹ̀ nìyẹn kì í ṣe túmọ̀ rẹ̀ ni pé tó bá ti ṣe léyìí kọ́lá ó ti sẹ̀sán ó ti san gbọ́ ẹ̀sán ànígbà yẹn ló la lè sọ pé tọ́ àwọn náà gbìyànjú kò tọ́ di bàbá tó ti wá di kan náà kò sọ́ di ìyá láti wá di kan náà torí pé ń tí bàbá yẹn àti ń tí ìyá yẹn ṣe fún kì í ṣe ń tí yẹn lè dá padà mọ́ ó dàbí àwọn ẹ̀tọ́ míì náà tàbí lè fi yẹra wọn báyìí ní gbogbo yóò ń kó lè jẹ́ lónìí ń tà fá rẹ̀ ṣe fún ẹ ipò kọ́ ẹ ní kíú àbí tíṣà ẹ ipò kọ́ ẹ níwèé ó kàn jẹ́ sí kíú òun tó nágbára nítorí pé nǹkan aládàá ni. Kiri, òun ti ṣeun má lè gbàgbé fún wọ ìwọ ò lè kọ́ òun òbí ẹ ti bí wọ sáyé ìwọ ò lè bí òun gbogbo rẹ àwọn nǹkan báyìí tí yẹn ti máa fi ń ní ìrègùn lórí ẹni kánípò tún wọn kéèyàn máa sìnrègùn ni tí kì bá ń ṣe pọ́lọ́ nìkan lọ́bọ tó lẹ́tọ́ àti sìnrègùn ṣùgbọ́n tí wọn náà lè máa sìnrègùn sínú ara ẹ pé ah àfi kí n bẹ̀rù ọlọ́run ẹni yìí báyìí ló ṣe ṣe fún mi o olókọ mi nìkan báyìí ló ṣe lé fún mi ló là mí lójú sí léyìí àfi kí n páyà ọlọ́run tí èèyàn bá rántí irú ilé yẹn yẹn mọ̀ pé èèyàn gbọ́dọ̀ tẹ òbí ẹ̀ lójúmọ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ tẹ afá rẹ̀ lójúmọ́lẹ̀ ìwọ òbí oní agbára lórí ọmọ àbí ká kà kún ká pàtàkì rẹ̀ ká tọ̀bàrà rẹ̀ ọmọ mẹ́rin ló lè sọ tòun náà ni wọ́n máa fi sóhun àríyá kọ́nìkàlùkù sọ́dọ̀ àdúrà bẹ́ẹ̀ ọlọ́run bí mo ṣe ń ṣe àwọn òbí mi tí mo ń ṣe fún wọn bẹ́ẹ̀ náà nìkan àwọn tèmi náà máa ṣe fún mi ọ̀ ọmọ mélòó ló lè sọ̀rọ̀ ilé lónìí àyàwọn pé kíní ìbẹ̀rẹ̀ àárò ni kò sọ́gbọ́n bí yẹn fẹ́ dá sí bí yẹn fi ṣe yẹn àá ó dájú wípé èèyàn náà ń bọ̀ wá gbà padà ìwọ́jú yẹn náà bá fi dáadáa ọkùnrin yẹn balẹ̀ kódà àwọn ọ̀yá wa dáadáa bàbá dáadáa máa sọ pé kọ́lọ̀ ń wọ́lá pé ń tó ọmọ yìí ṣe mi ṣerú ẹ̀ sáwọn ìbí mi ló ṣerú rẹ̀ ti ya mi ló ṣerú rẹ̀ ti bàbá mi ẹ̀hẹ́n mọ̀kàn ọ̀yá wa máa ń sọ àwọn bàbá wa máa ń sọ tó rọ́kàn wọn balẹ̀ ni bẹ́ẹ̀ náà la máa rọmọ kí ó tó náà lẹ tó ní àfà tó náà lẹ́nu àti lè sọ pé a fi tí mo bá ṣerú eléyìí tó ń ṣe yìí níwọ̀n ọmọ tó tẹ́tíra tó ń wájú mi yìí àfitẹ́ ní bá ṣerun tí wọ́n ń ṣe yìí sáwọn afá mi àfitẹ́ ní bá fún wúwà tí wọ́n ń wúyè sáwọn àwọn tó kọ́ mi tí kì bá ti ń ṣe bẹ́ẹ̀ èyí tó ń jẹ yìí ò lè jẹ́ gbé o àfikẹ́lẹ̀ ìhàyà lọ́nà fún ọ torí ẹ̀ ní ká tún ìwà ara wa ṣe ètò ìyẹn máa sábà ṣẹlẹ̀ gbogbo ẹni tó máa ń wúrú àwọn wa gírímọ̀ káyì báyìí àwọn àwọn àwọn làwọn tí wọ́n ti pè apani ni wọ́n àwọn olùjẹ́kìyàn múdà kọjá ń pàkọ́ wọn táwọn bá bímọ tán àwọn àlèmọ́ ma gbogbo wa táwọn kù táwọn òbí wọn wọn wá ní kẹ́kọ̀ọ́ wọn hu eré kaná ọ̀wà yẹn táwọn gbogbo wa táwọn tíra àwọn èèyàn bẹ́ẹ̀ bá hù táwọn olùkọ́ wọn wọn ní kẹ́kẹ́ yẹn kan hurú kaná ọ̀wà yẹn sí àwọn ṣùgbọ́n àwọn ti ṣe eré ọ̀kọ̀dẹ̀ tọ́gbọ́n kò sí tí a fẹ́ fi kún kàmá tẹ́bí inú tó dà wọ́n kàmá sáà mọ́lẹ̀ tó jìjà wọ́n kàmá tẹ̀sẹ̀rọ̀ tàṣẹ̀dẹ̀ eléyìí eh, eh, eh, ni ọ̀rọ̀ èyí tí a ti ṣe bọ̀rọ̀ wá sọ́rọ́ ní hadithi ìmáàmù muslim ni wọ́n ṣe gbọ́wá rẹ̀ àmì ọlọ́run bá kójọ kó gbé ilé ìta bọ̀rọ̀ wá sọ́ láàárọ̀ yìí kó gbà ní ìjọsìn fún mi àti ẹ̀yin náà ti yẹ gbọ́ rọ̀mọlọ́nà wa lónìí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ máa ń lọ òní náà ni sàríta ẹ̀ṣẹ̀ jẹ́ tán yìí ni rọ̀mọlọ́nà wa tún fi di mẹ́rìndínlọ́gbọ̀n twenty six mẹ́rin ó dín ní ọgbọ̀n twenty three ká má gbàgbé ká tètè sùn dáadáa lọ́sàn-án òní alẹ́ tèmi ìtìlẹ̀ bá ti ṣú òun náà ní alẹ́ twenty seven ẹnu kun òru ikú pọ̀ gan-an ẹtí kí ni ìránṣẹ́ sáwọn èèyàn dáadáa tí wọ́n bá gbọ́ ẹnu kun òru ní ikú pọ̀ gan-an nínú òru tí ó súnmá láti lè jẹ́ òru lẹ́yìn lẹ́tọ̀lẹ́kọ́dẹ̀ iṣẹ́ tí wọ́n bá dẹ̀ ṣe nínú òru ẹ̀yẹ̀ kan ṣe yìí ah! ó ṣe déédéé ìjọsìn tí yàn ṣe fún odindi ọdún eighty three years plus sọ̀rọ̀ tààrà díẹ̀ ẹ jẹ́ kí a kápùn dáadáa lọ́sàn-án yìí tábà tí ń kí mọ́gírì tán ká má jẹ àjẹ kì í ká jẹun àbọ̀ oúnjẹ oúnjẹ kòkó ní sálọ síwájú ti sàhóòl láti jẹ àjẹ àjẹ yìí dáadáa ìwọ́n lálẹ́ ká kàn jẹun àbọ̀ oúnjẹ tó máa fúyẹ́ lára wa eré tí òní jẹ́ kókàn lọ rẹ̀ wá kákan wá lọ sùn kalẹ̀ kí yẹn kan rọra sọ̀rọ̀ bí wábi two hours lálẹ́ yẹn tó bá rọrùn kí yẹn bá dẹ̀ wọn pàgbára ó ń gbé láti ìgbà tó bá ti kí wọn ṣáà ìtàn kó bẹ̀rẹ̀ tìláwà kó bẹ̀rẹ̀ àtàl kárọ̀ kí yẹn rọra kó bí wábi lẹ́sìn kó mú tó bá rọrùn fún kó fi bí àwọn nescape díẹ̀ sí kó lè ní àǹfààní àti ṣàìsàn róòrò ẹ̀ ní dáadáa ìpìlẹ̀ eh, bá wa mọ́ padà lọ́la kí wọ́n wá farabalẹ̀ fún gbogbo ohun tó bá fẹ́ sùn àbí ọlọ́ọ̀dà kò jọ kò gbẹ̀dọ̀ àríwá kó dẹ̀ jẹ́ kí a ṣe kòńgẹ́ òru Laylatul Qadr láti lè láǹfààní àti gbalada bí ìgbà tá a fi jọ sùn twenty three years tí lè dẹ̀ máa ní agbára nínú ìwé iṣẹ́ wa kọlọ̀mbà kó jọ kó jẹ́ kí a rí yọnu rẹ̀ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta. استكفي قواتي السلام عليكم ورحمة الله وبركاته